ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته والتابعين له بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أنا قسم أنا وبا الحمد لله. أنا وبا في سنين وهو ابن طالب pàdé lẹ́nìí níbi tẹ̀síro wa ní ní mọ́sáàsì wa ló ti níbí láti gbàgbé ọ̀gbọ́n mi ti bẹ̀rẹ̀. Tí a bá wo oní ni Rọ̀mọ́dọ́n náà pé mẹ́tàlá oní Rọ̀mọ́dọ́n náà pé mẹ́tàlá ọlọ́wọ́ bá tí ó ṣe bẹ́ẹ̀. Adúgbò ẹjọ́ ọ̀dọ̀ ọlọ́wọ́ bá náà àwọn abẹ̀rẹ̀ gbogbo àwọn ilé tí àgbà náà àwọn iṣẹ́ olóore tó ń pàdé wá fún ẹ̀jú bí a ti lágbára màtí bá ti lágbára tó àbẹ̀rẹ̀ ọ̀pọ̀lá fún kópa lọ́wọ́ wa ó sàbójútó fún wa níbi àwọn ilé tí a bá ti dé bẹ̀ ìyá kó máa bá àtọ́wábà rẹ̀ kó máa bá gbogbo ọgbọ́n dáadáa tẹ̀lé ìlànà tàbí náà. Abẹ́lá wọn fún gbogbo àwọn àtọ́wábà lẹ́yìn ìjọ ọlọ́run àánú ọlọ́run kó wà pẹ̀lú wọn ti gbàgbọ́n dáadáa tẹ̀lé ìlànà rẹ̀. Bẹ́ẹ̀ abẹ́lá fún àwọn òbí tuntun wa tọ́nà kọ́ wa gbogbo wọn lẹ́sàn olóore àwọn olùkọ́ tó kọ́ wa náà lọ́wọ́ sábà àwọn náà lẹ́sàn olóore o. Àwọn abẹ́lá wọn Tolong bersama kalau kuana ada saudari bila masih ya Rahman Ah, ah kalau yang dalam mau ada sesuatu ini, jadi siapa tersiru ada ayat ini akan tak dulu ya tersiru tu kerja. Orang ni ayat ini. òun láti dúró ní tí ọlọ́wọ́ bá ọba ìṣọ́lá tó ń sàlàyé àwọn nǹkan tí ìyá Maryam tó ń sọ níjọ́ tí ó bí Maryam tó sì tẹ̀lé àwọn. nígbà tó ṣe lérí tó jẹ́jẹ́ lórí tí ó bí lórí ẹ̀. Lẹ́yìn sọ mọ́ abọ́nà ti gbàdúrà rẹ̀ lórí ìjẹ́jẹ́ tó ń jẹ́ níjọ́ náà. Wọ́n bá ti fún láàyè. Àwọn àwọn olóore àwọn olóòrè tẹ́lẹ̀ náà láàrín ti máa wó láàrín ti máa kẹ́kọ̀ọ́ ìta alábẹ́rẹ́ ọmọ láti fẹ́ kí ọmọ sáré ìwé ìyàwó lẹ́yẹ kọ́ bá wa rí ọmọ ẹ̀bá mẹ́sàn ó lẹ́yẹ kí èyí ó ti máa rí ọmọ gbogbo àwọn ilé yìí nínú àwọn àyàtà mẹ́ta lé àwọn ọmọ máa tí lè fún wa أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المصر فوجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو طاهر يصلي في المهراب وهو طاهر الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله مصدقا بكلمة بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين قال رب أني يقول لي غلام وقد بلغني الكبر وامرأتي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتقبلها ربها بقبول وأنبتها حسنا وكفلها زكريا كل هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائد من فضله في المحراب وهو قائد من فضله في المحراب يذكرك بيحيى أن الله يذكرك بيحيى مصدقا بكلمات بكلمات من الله بكلمة من الله نعم بكلمة من الله وسيدا وحصورا ونبيا ونبيا من الصالحين الله ما ذكرك القبول حسن ورغب وغبى الذي جد إليه في يا وعدته في يا مريم صديقتي أجد الجنة الله ọlọ́ọ̀bá àdékọ́ ọlọ́run gbà ní títà tó dáa ọ̀tọ́ àwọn àǹbátara àtàbáàtà ní àjàrà. agbé ẹ̀jẹ̀ tó jẹ́ yẹn agbé ní láti tètè Mariama tí ya ẹ̀yíṣá ní rírì ọ̀rọ̀ tó ká ẹ̀rí. Àbáwá ẹ̀kọ́ tẹ̀bí wọ́n ní wọ́n á bá dára bàbá àṣà náà.

فلهذا قال وكفنها زكريا وكفنها زكريا أعظم ذكرى وأنبتها وأنبتها حسنا أواصي إليه السنين أدوات السنين àwọn aṣèré ní ìtọ́jọ́ jẹ́ ìtọ́jọ́ òkùnfà eléyìí tá ti ọ̀rọ̀ rẹ̀ apá èrò rẹ̀ eléyìí tó ní lórí mariama. àwọn akẹ́kọ̀ọ́ ti gbé ńgbà tí mariama tí ó pọ̀ síbi tí wọ́n ti lè ó bọ́ sáàyè àyè tí wọ́n ti lè rìn lọ́nà tó pàdé فكفلها زكريا ìdààmú ẹ̀ ìfẹ́lọ́mọ ẹ̀ tẹ́rù ń bà lórí ẹ̀ wàkàfàrà wàkàfàrà Zakariya kìrọ̀ àtẹ̀ wàbí kìrọ̀ àti ọgbọ̀ àwọn ní wàkàfàrà Zakariya nínú àwọn kìrọ̀ àtọ́wà nínú ẹ̀nà yẹn wọ́n ka fáàlẹ̀ ìtẹ̀sí àwọn akẹ́kà ìtàmàfíì kódà bá wa ìtàn tẹ̀sí wọ́n lè sí àwọn kàdá ní ìtàmàfíì làwọn kà ṣùgbọ́n tí èyí tó gbajúmọ̀ tó pọ̀ wọn ni wọ́n ká fáàlẹ̀ àjàkàríyà. Bàtà fáàlẹ̀ àjàkàríyà. Eléyìí tó jẹ́ فقال زكريا ìyẹn ni násù zakaria aláìmọ̀bọ̀ ẹ̀ríyà ayé kàfàdà jàkàdà ń tàbí nípa làá ìbára ọlọ́ọ̀bà àgbègbè ọlá ó ṣe zakaria ní tàbí nípa làá ẹni tí ó pamọ́ yánà tó. Ìgbà tí wọ́n kà pẹ̀lú tàkọ̀tí ìtumọ̀yá òun wá ló gbàgbà pé wọ́n máa sábà àjàkáyíyá àjàkáyíyá ló pàtó. Abẹ́lẹ̀, àjàkáyíyá ló kẹ́lẹ̀, àjàkáyíyá pàtó yóò máa jẹ́ àjàkáyíyá ìyẹn òun máa jẹ́ rọ́pùlì àdámọ́dá àdáfà ìdíjà ní ọjọ́ báyìí àbádà á ṣàtàlíyà. Bá a tó ń kà sí ìdílé ilé ìjọba jùmọ̀ yìí yẹn ni pé jàhádà ó ń lọ́wù àbí náà nàá àti kílá àti kejì náà kéjèèjì náà kò sí kan tó ta kura wọn nínú ìtumọ̀ bẹ́ẹ̀.

ممات أبوه وهو في السجن أو ممات أبوه قبل ولادته قلت والديك أنت bàbá yìí ti fẹ́ kan lóbi àti kékeré ló bá wà lára ìdìbò. ilé wa ṣẹlẹ̀ tí wọ́n dá bẹ́ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àwọn afọ àkọ́ni tó wà nìyẹn tó ṣe wípé. àrẹ́gbà Zakaria ó gba Mariam sọ. Bákan náà, àwọn ẹ̀lẹ́gbẹ́ náà tún sọ nípa ní wípé lọ́dún náà, Ánàbà ìṣòro iye àtọ́ bá ti hùn. Sábà tún jáde. Wọ́n ní lọ́dún náà, jáde kù Kí wàá jáde níta máa ń ní ìyàn ìyàn ṣẹlẹ̀ lọ́dún náà tó jẹ́ wọ́n pé dára ìfẹ́ tó jẹ́ àtúntò tó bá rọ̀ dáadáa tó jẹ́ wọn wọ́n ìyàn kú lọ́dún náà tí ò sí kẹ̀kẹ́ gbogbo ọ̀lẹ́ lágbọ́n wá sọ wípé ọmọ tí ò sọ ní bàbá.

fi àwọn ìwà rẹ kó fi bá ọmọ rẹ lò. Ṣé tọ́lọ̀ bá ìwà rẹ tọ́lọ̀ bá bá ọmọ rẹ lò táwọn ọmọ rẹ ó pèsè sí ayé ọ̀rọ̀ táwọn ọmọ rẹ ó pèsè sí ayé ìdùnnú. Kílé ní ọmọ rẹ kì nígbà rẹ̀ nìkan fún pé irú ìyàwó ti ní tó fi ń pe tọ́lọ̀ bá fi mo ṣe rí tọ́lọ̀ bá bá ọmọ rẹ lò àwọn ọmọdé wọ́n máa tó ti ṣe ayé ìdòmọ́ ìfọ̀kànbà rẹ̀ kò sí kí tí wọ́n pè tí wọ́n ní máa ní orí ẹni ní fẹ́ tí wọ́n bá ma àwọn tó ti kò tó fi ṣe ayé ìdòmọ́ ìfọ̀kànbà tí ṣe ayé bàjẹ́ náà bàjẹ́ bí wọ́n bá ti lè mọ̀ yí táwọn tó bí eléyìí à ìgbádùn bẹ̀rẹ̀ ní o. torí ìdílé àdéhùwà làkàríyà òun wá gba Mariam òun ló pàtó níbi torí àwọn ọ̀rọ̀ tó wáyé ṣáájú wípé nítorí tó bàbá rẹ̀ jẹ́ nítorí pé bàbá rẹ̀ jẹ́ ìṣẹ́ tó wọ́n tó wá lé òkú àti ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ lọ́dún náà wípé ọ̀rẹ́ ọ̀tá ní kú kò wọ́n jẹ́ kó wa pé anábìwá zakariya wọ́n ló jẹ́ sáwùtù ọ́nà pìá ọjọ́ sáwùtù spaniel sáwùtù ọ́nà pìá ìyẹn ni ọkọ̀ ọlọ́jẹ́ ọkọ̀ àbúrò bàbá abáyá wọ́n ní ìpàkàdé yẹn.

ìyá tó kí yàrá tí ń ṣe ọba àrẹ́bù ọ̀kàríyà àti ìyá tó bí maria tí ó ṣe àrẹ́bù tí kò bá tóní tẹ̀gbọ́tàbúrò ní wa wa eléyìí ni tí tẹ̀gbọ́n tàbúrò yẹn náà ó tó wà tẹ̀ nínú sáà kò sábúrú bẹ̀ ó ṣe ń pé ilé ìyá lọ ti sanra kọ́ wá lọ sójú àwọn tí wọ́n jẹ́ ilé ìyá ẹ̀ kò sábúrú bẹ̀ kó lọ sójú ọ̀hánù rẹ̀ kò sábúrú bẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀rọ. ó gbọ́dọ̀ ní àwọn àkíyèsí tó yẹjú èyí gbọ́dọ̀ jẹ́ tó lóye tí ó máa ju àwọn fẹ́ lọ pé tó o ti padà jẹ ká lọ́jọ́ ọ̀la. Ibi ọmọ àní ń pé òun ló sọ ti sẹ́yìn Ibi ọmọ àní ń pé òun ló sọ ti Tó pé àwọn táwọn ṣe náà

lóbìnrin láti tó lọ́kùnrin náà tó wọ́n ti kẹ́kọ̀ọ́ láti tó rẹ̀ lọ́dọ̀ gbogbo rẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀ ọkùnrin yìí ó gbọ́dọ̀ jẹ́ ní pé sí pàtàkì bá lọ jẹ́ ọmọ obìnrin ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀mí ó ti dáadáa náà náà ò ní Ọlọ́run àgbẹ̀kọ̀ lájẹ́ pé wọ́n rí pé ọdún fọ́nà náà Zakariya. Wọ́n fọ́nà náà Zakariya. Kò ní àbá dákọ̀lá lè òun ló pàtọ́ òun ló pa mọ́yà òun ló pàtọ́ eléyìí nínú àwọn ìjọba abúlẹ́mú bẹ̀ ó jẹ́ pé wà ní pé àlẹ́ ọ́ọ́dàtù ti máa ń dí láti lò ó eléyìí nínú ọ̀rọ̀ tí wọ́n sọ fún àyíká níbi sọ́nà bá wà ní ìwọ̀n tó kàkà níbi bọ̀dé. النبي صلى الله عليه وسلم ولعن رسول الله صلى الله عليه وسلم وقد ثبت من صحيح أن رسول الله صلى الله عليه وسلم قضى بأمارة بنت أنت أن تكون في عدالة قالتها امرأة جابر بن أبي طالب أنا بفريق أراد أن تنتهي أمارة بجمع أنت pé kọ́lọ̀ pé lọ́dọ̀ ẹ̀tọ́ jẹ́ áádàtò ha àbúrò ìyá rẹ̀ tá a kí n ṣe ìyàwó àbáwá jẹ́ àbá àgbọ̀nà àdìgọ́rì Amẹ́ríkà oníkọ́lọ̀ pé náà rẹ̀ àríwá ní àlẹ́ áádàtò ìmánísílá àbúrò ẹni náà ẹni lọ́wọ́ àwọn fún ẹni àkọ́lẹ́tẹ̀ yà fún ẹni òun ni wọ́n máa fún ẹ̀ka ẹ̀yẹ ẹni náà wọ̀. ọ̀ọ́dẹ́gbẹ́ pàtàkì àkọ́lẹ́ ti nà àkàrà o ìdí ìdí àwọn pọ̀ owó àtijọ́ tó bí ọ ìdí ìdí àwọn pọ̀ ó ń pa ọ̀nà lápàlẹ́ bóòlù sí àrẹ lápàlẹ́ lò. yálà wọn fẹ́ láyé ni àbí òsì láyé ni wọ́n lẹ́tọ̀ọ́ àpálẹ́ tó ń fún yàrá rẹ̀. eléyàwó ẹ̀kọ́ sáà

nígbà táwọn ẹ̀sán bá tẹ̀lé làbúrò àbúrò ti gbé lọ́nà tó jìnà ẹ̀sán tó wà ẹ̀ tẹ̀lé rẹ̀ bí ò ti ẹ̀lẹ́ lọ́ yóò tó orí ọmọ rẹ̀ lórí ọmọ bàbá láàrùn bàbá yóò fóònù báyìí lọ yóò fi ọjọ́ gbogbo wàhálà ẹgbẹ́ iṣẹ́ wa iṣẹ́ wa iṣẹ́ wa iṣẹ́ wa

عليها الجيران لما دخل عليها زكريا البشرى وأنفق بكي أنجو زكريا طلب ولد مريم وجد عند مريم وقف عند مريم مات nínú ìlẹ́sí ààrẹ pé ọlọ́pàá ààrẹ púpọ̀ ẹni tó wá tọ́ ànábì ọlọ́run ẹ̀wù kan àtẹ́bí ọ̀rọ̀ ló bá tọ́ ọba náà. ọwọ́ àlọ́ jẹ́ sí pé ibi tó wà ilé ìjọsìn náà ní ṣe abẹ́rẹ́ ilé ìjọsìn náà ní ṣe òun náà ní mo yá fún mi. ààrẹ ìyàtàrí àwọn àtúnyẹ̀ sílẹ̀ aláwọ̀ àtàkàtọ̀ ọmọ ẹgbẹ́ tí kò ní sí olójú ọ̀rẹ́ bá tẹ̀lé ìṣẹ́ ìjọba wọlé. wọ́n bu akẹ́kẹ́ bí àlàyé aláwọ̀dá lè fi àjò wọ́n ní kọ́lá àtàbà ní àlẹ́lùwà zakari àwọn abíyúkè láti lọ lé wọlé máa ń fi lóko sí. àdùbá ìgbẹ́yẹ ìgbẹ́sẹ̀ ní ọ̀rọ̀ náà ọ̀rọ̀ lọ́mọ yìí. ṣùgbọ́n kò wọ́n ti bẹ́ẹ̀ wọ́n á gbà tó wọ́n kọ́ ọdún káwà yìí pé ibi tó wà kọ́ wà ní ibi táwọn èèyàn ti wọlé tọ̀. eléyìí náà fi hàn wá ikú ọmọbìnrin wa èèyàn máa ń ní bírọ̀ ní ojú rẹ̀ náà làwọn ọmọkùnrin tí wọ́n bá ti lójú rẹ̀ wọn kò lè béèrè pé kí lọ́ọ̀tà yìí pọ̀ kí lọ́ọ̀tà ara ràdá ọmọbìnrin rẹ̀ ọwọ́ àti ọmọbìnrin rẹ̀ lẹ̀ ojú rẹ̀ làwọn ọkùnrin tó máa ń kọ́ sí rẹ̀ lójú rẹ̀ èèyàn máa ń ní bírọ̀ ní èèyàn ní bírọ̀ lórí ìyàwó ẹ̀ èèyàn ní bírọ̀ lórí ọmọbìnrin rẹ̀. ìyẹn gbọ́dọ̀ pàdà àdá láìlé bá pàdà àdá láìlé wọ́n pàdé ọmọ fún ìgbà èyí gbọ́dọ̀ sí ìnáyà àgbólékà tó pa lórí ọmọ yìí bàbá kí ni bá ti ta wọ̀lọ́ ẹ̀yìn yóò ta àwọn

ẹ̀ẹ́dá kẹ̀kẹ́ gbogbo wa gbogbo wa ní sáwọ́ gbogbo wa ní lọ́rí gbọ́gbọ́ òkùnkùn bẹ́ẹ̀ lọ ó lè pé iṣẹ́ orílù bẹ́ẹ̀ lọ kìíní yẹn nínú ìmọ̀ ìlera wọ́n jẹ́ pé wà ní pé gbogbo àtọ̀ tó bá ti ṣe dára obìnrin rí ó ti ní ìpàkà lára rẹ̀ tí ò ní kó bẹ̀rẹ̀ lẹ́yìn kò lè kú òfin pàtà yìí láyé tó bá tẹ́lẹ̀ kò lè kú òfin pàtà yìí láyé ìwọ àwọn ọmọ ti tẹ́lẹ̀ ògùn ní kàlẹ́kà ẹ ẹ ńlọ́mọ ìjà lọ́wọ́ ti tẹ́lẹ̀ àwọn náà máa bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ rẹ látara ilé ní àyè mójútó àtẹ́bí tí mọ́lá òun tẹ̀lé rẹ̀ ọ̀rọ̀ lè ṣe sí ààyè tó ṣe wípé àwọn onípàlàpàlà àwọn oníwàdàrà dáadáa wọn ò ní wá lè tọ́jú ẹ̀. yẹn ló tó ṣe sáàmà wò yẹn náà ilé ẹ̀kọ́ wo lọ́mọ rẹ̀ ń lọ ilé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ pé ilé ẹ̀kọ́ náà wọ́n ti parí ọmọ jẹ́ báyìí ilé ẹ̀kọ́ wọn ti parí ọmọ jẹ́ fún yẹn. òun dáadáa kọ́ bẹ̀. gbogbo àwọn tí wọ́n bọ́ ẹ̀kọ́ tẹ̀ náà lára àdá wọn bọ́ máa ń dúró àwọn ọmọdé tẹ̀. gbogbo àwọn tó wọ̀nyí ó ṣe pàtàkì púpọ̀ lórí àwọn ọmọ. ẹ wà níbi ọ̀nà ẹ wọ sí ó tó ń kọ́ lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run ìṣúwà yìí pé ìyá rẹ̀ nìyẹn rọ. àti nígbàgbà ìyá bá ti wọlé lọ lè pa ibi tó tó tó ti lọ wọn ìhìn náà ó náà ní mùsọ̀lá àyè tí ẹ̀ ti tì lọ. Wẹ̀jẹ̀dẹ̀ ìrẹ̀lẹ̀ ń sọ. Gbogbo wa tó wá ti dé bẹ̀ yóò máa bá oúnjẹ tó tutù lọ́dọ̀ ẹ̀. Ẹ̀ yóò máa bá nǹkan jíjẹ tó tutù lọ́dọ̀ ẹ̀. Ìgbà tí a àwọn èso, ẹ̀rọ wa ò ṣe èso lé yìí. inú ọ̀rọ̀ asábà máa ń lèkè fóònù wọ́n ti ní àdúgbò. ìyẹn náà máa tẹ́lẹ̀ ní ìgbé hàn àríwá máa ti wà fúra ilé eléyìí kò lè jẹ́ èèyàn ní nígbà kò sí èso yìí. ti èso bá a máa rí òun ló bá rẹ̀ èso bá a máa rí nínú lẹ́bàá ìdá àwọn ilé lẹ́bàá ló kù lọ́dọ̀. Nǹkan ya àdúgbò Zakariya ó yà á lẹ́nu. Kọ́ọ̀dà ni a bá fi ọkọ̀ àgbà láti rẹ̀ rẹ̀. Ó wà sọ fún Jọ́nà ìpè rẹ̀ Máríà. Níbo lélẹ́yìn tí wọ́n ń bolo sí? Àdúgbò náà láti rẹ̀ rẹ̀. Níbo lélẹ́yìn tí àdánù قال هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب إليهم وسألوه هو من عند الله Iṣẹ́ bárádọ̀ ni àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá. Àtọ̀dọ̀ ọlọ́run ni ọlọ́run ló ti ó ní òun ló kò ó lóbi náà ní sílẹ̀ sí iná lọ ẹgbẹ́jọ náà wà tẹ̀lé yẹn. lọ́wọ́ ọ̀rọ̀ ọdúnkù máa ń yàjá òwúrọ̀ ìṣẹ́já. iná lọ ọ̀rọ̀ ọdúnkù máa ń yàjá. ọlọ́wọ́ ọba ara ọba tí ní ọmọ ara ẹni tó bá wù ú pé ní tí ń pèsè àti tí wọ́n gbọ́ wù. ìgbọ́ eré ní sáábì yóò pọ̀ ẹni tó ní yẹn kò ní mọ òkà rẹ̀ ìdára rẹ̀ láti fi kéde ìdáàdì tí ò tí ò tí ó kà ń lọ́dọ̀ ẹ̀sìn tó lọ sí ó lè ló kà kọ́kọ́ lè tó lọ yẹ̀ yẹ̀. Àmọ́ lọ́dọ̀ náà kẹta ò sí ọmọdéka. Ó lè ṣe é ti lè ti dà gbogbo fún adé tó lè lọ́dọ̀ lọ ó sì di ìlọ́dẹ ìbọ̀dẹ̀ rẹ̀ lọ. Pé ìgbà ẹ̀ ti pọ̀ tó ó ti lè tù lọ́dọ̀ lọ gbogbo wa pọ̀ tó yẹ ó ti ní iye lọ́dọ̀ náà ó ti lóńgbà lọ́dọ̀ náà. tẹ̀sí ìlú nìkan wáyé lórí ẹ̀ lọ́dọ̀ àwọn àbá wà ní ìmọ̀ ọlọ́wà òṣìṣẹ́ á sì ti báyìí òní tó bá ti jẹ́ wo ti pọ̀ tó kò ní jẹ́ òkùnfà táàbù wa ta gúnlẹ̀ tó mọ̀ wá lójọ́. àwọn amújáde mọ̀ pé ó lè wáyé bẹ́ẹ̀ lọ́nà ọlọ́run fún lọ́nà ẹ máa wọ ọlọ́run dá sí fún lọ́nà tó lè gbogbo gbogbo ṣe iye tó ti pọ̀ tó ẹ ní pẹ́sì àwọn ọlọ́run àwọn bẹ́ẹ̀ ni wọ́n ti wa náà káàkiri polówó káwọn wà láàrin káàkiri ọlọ́run àwọn àlejò ọlá Ebi táwọn ọ̀rọ̀ ti ti sàmọ́ lé mi. Káríkárì lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Káríkárì àtàrà ti ti tẹ̀sí bọ́lọ́. Ẹ wá béèrè lórí wá àti ìwà wá wá a káàkiri. Aláàbí olórí ń ta mọ́. Mọ́tò aláàbí láti tó ìlú ti lọ. Ṣé àwa aláàbí tẹ̀? Mọ́tò ẹni lọ ti òbí jáde ọ̀pọ̀lọpọ̀ náà rẹ̀. Àláàlá lọ, àláàmù wọn tó kẹ́ ẹni. Ọba múra, ó tó nípa, àmẹ́rin. Eléyìí jẹ́ ohun tó jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn tí wọ́n máa sọ. Ṣùgbọ́n lọ sọ pé iná ọ̀rọ̀ ẹ̀rọ tí máa ń ṣe ìṣe ìwọ̀n ni lẹ́yìn tó ṣe wípé yóò pọ̀ tẹ́lì tó ṣe é fún ọ̀hún nípa iye ẹ̀má yóò pọ̀ pépò pé ẹni tó ṣe fún ọ̀nà láàrin tó jẹ́ yóò ní kó rí ìdínà ọlọ́run tó ẹ̀gbọ́n nàìjíríà náà táà ní ká gúnlẹ̀ ní gbogbo wa lójú ẹ̀ ní ẹ̀gbọ́n nàìjíríà náà tá dáadáa á ẹ̀kọ́ tó pọ̀ ó wá bẹ̀. ní ìjọ ẹ̀kọ́ pọ̀lọpọ̀ rẹ̀ náà láti tọ́ka sí nígbà fi kà lọ. nínú ẹ̀sìn ní pé téèyàn jẹ́ òbí dáadáa pàápàá jùlọ ìyá téèyàn jẹ́ ya rẹ̀. bákan náà nínú ẹ̀ atútọ́ka sí ẹjẹ́ tó yẹ pé kò sábúrú bẹ́ẹ̀ kọ́ máa ń pé lọ́dọ̀ọ́ ẹni tó jẹ́ àbúrò ìyá ẹ̀ àbẹ́gbọ́n ìyá ẹ̀ ṣùgbọ́n wọ́n ti kẹ́kọ̀ọ́ kó fún wa lórí eléyìí ẹ̀gbọ́n tó máa yóò gbé lọ rẹ̀ àbúrò tó máa yóò rẹ̀ ọgbọ́dọ̀ kí èsì ẹ̀sìn rẹ̀ bó báwo ni àti rẹ̀ pé bàbá bí bí ẹni tí ń lè rí bá ṣe nínú ọ̀dọ́mọ tá a lè lóò ṣe rí o. Àwọn nípa àgbàdúgbà kéré òun ni pé kí máa so okùn ẹbí kí máa so pọ̀. Bákan náà nínú parí bọ́ọ̀lẹ̀, Adébẹ́wà ń pé kóòtù ẹ̀jẹ̀ rere ti kọ́ jẹ́ rere ọlọ́wọ́ àwọn ìlú sábàbí. Tọ́ máa fi láàánú gbà láyé gbogbo ọwọ́ ìyá tó ṣe ń pẹ́ tẹ́lifóònù àkókò lọ tẹ́lifóònù àkókò táwọn tó tẹ̀lé ajá àti kòlù àti tẹ́lifóònù àkókò ajá àti kòlù mọ́kànlá ó ti pariwo èpè ní àwọn ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ tí ó pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wà dáadáa. tó àwọn ọmọ kéékèèké ọ̀dọ́ rẹ̀ wọn bá ti gbé dájú àwọn ọmọ yóò sì yóò fún wọn jẹ́ yóò sì láti gbogbo eléyìí náà ọmọ rẹ̀ náà dáadáa gbogbo tó bá ní Nínú tí táwọn ọmọbìnrin wa ní ẹ́sà mọ́tọ̀, tàbí mọ́tí táwọn ọkùnrin, á ti mọ́tí táwọn obìnrin pọ̀ ju ọkùnrin lọ. Torí pé tuntun obìnrin bá ja ìbẹ̀rẹ̀ ayé ti dàwọ̀. Àwọn ọmọbìnrin náà ni wọ́n kò sí táwọn ọmọkùnrin, àwọn ni wọ́n kò sí fọ́mọ. Bàbá tó ti sájà ìlọ ló ti wá ìjọ mú lọ. Tó ti di eléyìí, àwọn ẹ̀kọ́ bá kọ́ nínú ọ̀rẹ́ nínú ọ̀rẹ́ ìlera

tí ò ní tú ara rẹ̀ kọ́lá owó tí ń bá ara rẹ̀ wọ́n wà á. Tóbìnrin ọ̀bá tí ọ̀sì ọkọ rẹ̀ ní ìgbà náà. Tọ́kọ bá jáde ká tó jáde ní àwọn ètò àbúrẹ́mú òkú rẹ̀ jáde fáìlì rẹ̀ àti ìlọ. Ọkọ òsì wọlé ọkọ òsì mọ̀ náà obìnrin náà wọ́n jáde wọlé bàtà. Ṣé ẹgbẹ́ ìwọ́n tí ìdí ìwé rẹ̀ pọ̀ máa kà sọ̀rọ̀ tó mẹ́sọ̀ tó tó tó tó tó tó rẹ̀ wáyé náà máa kà sọ̀rọ̀ lórí ẹ̀. oníjọ́ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn security yẹn náà ló ṣe ó ń láyé àwọn àbájá òun ti jẹ́ kankan àwọn security tó wà ní àbújá gbà náà. ṣùgbọ́n kẹ́kọ̀ọ́ àwọn ọlọ́pàá tí lè wá pa àwọn adọ́mọdé tó tọ́jú lẹ́yìn wọ̀nyí díẹ̀ ẹ̀fẹ̀fẹ̀ ọwọ́ àdìsáì pọ̀tọ́ wọn àdìsáì ọwọ́ àtẹ̀rẹ̀ iṣẹ́ ìta tó ń ṣe ní Kaduna ó láwọn ọ̀sẹ̀ wọn àgbẹ̀rẹ̀ sẹ́yìn máa sí ìtọ́jú ṣiṣẹ́ nígbà tí ìyẹn ṣe ó yẹ náà àti kọ̀dá wàhálà àtàwọn ológun wàhálà àdúgbò tẹ̀lẹ̀ kẹ̀kẹ́ wàhálà wọ́n sáàdì kú ní máa oṣù padà wá sí abúlé. ọlọ́kà tí ọkà kọ́ọ̀lù ẹ̀ nìkan nínú àwọn tó ní kí àjọṣepọ̀ wáyé láàrin àwọn yìí. ọwọ́ adéyẹ pé òun wà lọ́wọ́ yìí òun pé òun wà kò sí ẹ̀ka tó wù sí lọ́wọ́ òun wà. àwọn iṣẹ́ tó wù sí tẹ́lẹ̀ nígbà tó wù sí ìṣẹ́ báyìí báyìí

olùsàkọ àti ẹwọn mílíọ̀n ní wọn lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ wọn bá wúra wọn tó à ẹwọn mílíọ̀n ó sì ní àbáyé náà ó sì wọ ẹsẹ̀ àgbàdì lójú ẹsẹ̀. àwọn ẹni olówó olùkọ́lọ̀ wà láàbẹ̀ ẹni náà ẹni tó ń ta àbàdì kan lọ́kọ́lẹ̀ kó láti ọkọ̀ ní lọ́kọ́lẹ̀ sí orí àpáta lọ́kọ́lẹ̀ kẹ́ni wọn lè orí àpáta tí ò tó omi tó ti pẹ̀ka.

ọlọ́wọ́n bá bá lè kọ́lá tó máa ń sáàtì fún mi táwọn ọmọ òwúrò tí láàrin tó kòwò torí ìdílé táwọn ètò ọlọ́wọ́n bá bá tó máa ń sáàtì sí ìjẹ fún ni lọ́lá ní lórí ayà yìí. wọ́n ní ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ sára àlejò sọ́nà láwọn àríwọ̀ sọ́nà lọ́dún kan. àbá jáde ìwọ́n lọ pàdé ìsìn náà wà fún àwọn ẹ̀ka àbá jáde. أنا رسول الله صلى الله عليه وسلم أقام أياما لم يتنم طعاما أنا بنا وجهه أنا بنا وجهه وكل سنة بنا وجهه láwọn ọdún náà láwọn àwọn ọjọ́ náà حتى شق ذلك عليه فطاب في منازل أزواجه báwọn tó parí àmìgbà ọmọ ní àwọn ìyàwó rẹ̀ lọ́pọ̀ káàkiri wo ní ìjọba tó sáàkì sílé wọ́n tó kọjá ní ọkùn sílé láti ara ìdìbò wọn kò ìjọba tó gbọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àwọn bẹ̀rẹ̀ kọ́lá ń àwọn òní

ti ṣe fátímà kọ́lá tí o fi fọ́ jáde náà ti àwọn jọ náà dáàwọ̀ lọ́wọ́ báyìí. وقلوب العالم يغنيها في الله بأبي أنت وأمي أعتقد آه، فلما خرج من عندها بعد الكتاب يقول من لنا فاطمة كيف بعثت إلي أجارة لها برغيفين وقطعة اللحم أنا بعد الكتاب يقول أنا فاطمة كيف ثاني

wọ́n tún máa ń lo káfínà wọ́n tún sí òye. bàbá rẹ̀ kó jẹ́ náà sọ́wọ́ ẹ̀ ọmọ dáadáa ọmọ rẹ̀ ó ní wọn bọ́ọ̀lù làwọn òṣèré nàbí áádá ọ̀tún òde láàyè sọ̀rọ̀ láwọn àríwọ̀ tó àlà náà sí wọ́n máa ti sì. ah ilé ìtòlè èmi tó nínú àlejò àwọn kan àti tọ́wá ní ìlú dúdú ọlọ́ tẹ́lí tó pa tó ń tọ́ fún parí òun rèé o òun àkọ́ ìlú ọ̀pọ̀pọ̀ ìwọ ọmọ àwọn olùrọ wàhálà láti ti pọ̀jù wàhálà láti ti pọ̀jù sáré àtẹwọ́ ní ẹgbẹ́ ìjọ ìlà fún lọ́ọ̀kan wàhálà láti pọ̀jù sáré sí nítorí ni tó ń ṣiṣẹ́ àrùkọ́ kan ebi túmọ̀ ó sì ní pé ní pa bàbá ọkọ̀ wọ́n á ní lọ́wọ́ wọ́n kó pamọ́ yá àwọn akẹ́kọ̀ọ́ tó tà wọ́n wọ́n kó yá àwọn akẹ́kọ̀ọ́ jẹ̀ náà èyí ti tà yà. tí wọ́n kẹ́ ń sẹ́yìn láwọn tí èso mùsùlùmí kọ̀ ẹ́kọ́ wọn sẹ́yìn lọ mùsùlùmí o. lóko bí àwọn tó ti kú náà ló pé òun ìwọ́n ti ọ́

bàbá ọ̀rọ̀ ti rà wọ́n ń sọ fún bàbá rẹ̀ wípé the abbey and wà omi kọ̀dọ̀ àtà wọ́ òun ṣe é ọlọ́mọ ti mú bẹ̀rẹ̀ wá wọ́n lọ sí mo dé fàkọ̀tà tùkú lẹ́nu fàkọ̀tà tùkú lẹ́nu kọ́ba àgbà kọ́ba ìyẹn kí ni ọ̀rọ̀ ti nǹkan pamọ́ tó yàn. ó lọ sí ọmọ fún ọ̀rọ̀ báyìí kọ́ra. أبي يا زيد يوم الصبح وبجاري داري بجاري داري قال فأعطيته بالجنة يا وعيسى من والدي أبونا الجدي فكشف عنها الواسي أبونا تقول يا أبونا الواسي فإذا هي مملوءة خبزا ولحما آه. كيف يجب أن يكون هناك؟ أترى الجنة Bàbá rẹ̀ ni ó ti àmọ́nà bẹ́ẹ̀ ti kúmọ̀ ẹ̀rọ ti kúmọ̀. Iná wọ́ ara ya òdúkú máa ń ẹ̀ṣẹ́ òdúgbé ìrìṣẹ́ náà. Àwọn ti kó gbogbo ẹ̀yìn, ẹ̀rọ ti kúmọ̀ ẹ̀. Bàbá mi àná tó tò sílé wa. Bí mo ti wá ń wo àbọ̀ náà, àrọ́tù àgbà á bárakà tó ti mẹ̀lá wọ́n rọ̀ pé àlùbáríkà àbẹ̀rẹ̀ náà wọlé yìí sàmàlẹ́ títò lọ́ á wá sí gbọ́gbọ́lọ̀ wà sọ̀rọ̀ ètò aláàdàbí ìdì wà sọ̀rọ̀ ìṣẹ́ ìdí fàtẹ́bí. Bàbá tó ń ìdá ọ̀sán lè láì sọ̀rọ̀ wá ara rẹ̀ sọ́dà. Mo bá lọ sí fáìlì. Wọ́n فلما رآه عبد الله فقال لله عبد الله فقد قال الله فقال أنا أبيك من أين لك هذا يا مدي يا مدي أو يا مدي إلى ما من níbo lè ti wá ẹ̀kọ́ nìyẹn náà gbogbo wa pátápátá gbogbo ìjọba kó o tó ń jẹ́ kọ́kọ́ béèrè lọ́pàá tó kọ́ ẹgbẹ́ tó rẹ̀ kó o tó béèrè lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ bí ní o gbọ́dọ̀ bí ní àwọn ìṣẹ́ jẹ tó bá fún wọn ní ìjọba kó tó ń jẹ́ yóò béèrè ìlú tó bá rí tó wá jẹ tán lọ́wọ́ jẹ́ yẹn lọ́wọ́ yá kẹrọ bú wa kẹrọ bú wa àti dé ní o wọ́n náà béèrè kó tó jẹ́ tọ́lá wọn pa àwọn ọkọ̀ láti kẹ́kọ̀ọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n wọn náà bẹ́ẹ̀ tó fi jẹ́ àná ìlú wọn bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ mo lè ti wá eré tó fún mi ìfọ́lẹ́ ti wá kọ́ra yà ábẹ̀ wà ní ìdìlà إن الله يرزق من يشاء بغير حساب. إن الله ní à ilé bàbá àtọ̀dọ́ náà wọn bà sílẹ̀ ìtura torí kọ́ náà ọba àlejò náà ni wọn ẹ̀tọ́ bá wù ú bàhánidà lọ àwàkọ́ ọ̀nà àlàhàndùlùkà ìlẹ́bí àlejò wa ti tọ́gbọ́n náà ọwọ́ àtọ̀dọ́ náà orúkọ àlejò ìjà àlẹ́kà ìlú ọ̀nà ọ̀pá mi tó ọba tó ń ṣe fún ọ gẹ́gẹ́ bó ti ṣe fún aṣáájú gbogbo àwọn ìbàdí ìṣúra ìbáwà yóò oníyà ọmọdé. Fàyínà káàkiri ìdàrọ̀ sọ́kọ̀ ọ̀gbọ́n òṣè á. Torí pé òṣè nígbà tó náà bàbá ìṣẹ́ látó àti ètò tí ó ti ń pèsè àwọn ẹ̀kọ́ fún wọn. Wà fún ìyàtọ̀ wọ́n fẹ́ ìlọ́wọ́ ẹ̀kọ́ ìgbòlódù wá. قال هو من عند الله دون أن تنسلت العلوم إن الله يرزق من يشاء بغير حساب ọlọ́ọ̀bá ìlú ẹ̀kẹ́lá tí wọ́n rẹ̀ tọ́wọ́ ìdí bàbá àwọn ọ̀ṣọ́lù máa ń sọ́kọ̀ bá ayọ̀ sẹ́ta ìlà ẹ̀yìn àbẹ́bí tó náà ẹ̀ka nínú ọ̀wá tí ìṣẹ́ ọmọ wá tí wọ́n bọ́lá lọ sí ẹ̀ka bọ́lá ìṣẹ̀lẹ̀ kò sí kò sí ní sí ìyẹn ẹ̀ka bọ́lá ìṣẹ̀lẹ̀ àwọn ìdájọ́ tó wáyé tí ẹ̀ náà ní bọ́lá ìṣẹ̀lẹ̀

ọkọ̀ wọn ìtọ́jú wọ́n jẹ́ ìlú máa ń jẹ pẹrẹ ọkọ̀ wọn ni ìdí ń jẹ pẹrẹ ọkọ̀ ọmọ ẹni láti kó bá ṣe wà yìí ọ̀wọ́n ẹ̀rọ bá ń sọ ní ọ̀rọ̀ tó lórí o níbi táyé bàjẹ́ dé lónìí tọba ọkùnrin dáadáa ó jẹ́ lẹ́sìn ọ̀nà nǹkan bẹ̀rù ọ̀nà wọ́n tó dúpọ̀ lówó lọ́wọ́ pọmọpọmọ fún o wọ́n dà kọ́ ọmọ àbọ̀ wọn tó bá ìtòrí bẹ̀rù ọlọ́run pọ̀ lọ́jọ́ pẹ̀lú ọlọ́run sọ. ẹlọ́mọ sàánù kíra ẹ̀ lọ́mọ sàánù ọdún láti láì. Títí tí ìṣòro bá ti ká nínú ilé, bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ àbúrò, bẹ́ẹ̀ ni lílá, bẹ́ẹ̀ ni kẹrẹ gbogbo ẹ̀ sí gbogbo wa. Ẹgbẹ́ ìyàwó ọ̀pá nínú ilé tó kọ́ bá ẹjọ́ pé àwọn ọmọ kàwáyì tí ọ̀nà wọ́n mú. wọ́n pàdé tó ó tó ó bá jẹ́ rẹ̀ ti fún ọmọ òun máa tọ́kọ ọmọ rẹ̀ ọdún gbogbo wa ní ẹni tó máa ń lọ́wọ́ obìnrin ni máa ṣe ìjùwà kò ní ju wàhálà tó bá ti pọ́ọ̀kì tọ́lọ̀ àti obìnrin máa ṣe yọ́ mọ̀ sí ara wa nínú ìdókù. tó àìsẹ́ tó rí ìyóhun lójú ọmọ ìlú gbẹgbẹ́ ìyàwó oríṣiríṣi ìyàwó yóò sì ṣe yóò kọ́ bá jáde síta lọ́la àwọn àṣọ àti àṣọ rẹ̀ kó ìgbélé náà ó ní àwọn ọkọ̀ ọ̀sán àwọn òṣìṣẹ́ láburú tó wà bẹ̀rẹ̀. báyìí tí àwọn ẹ̀kọ́ kan pẹ̀lú ọwọ́ arẹ́ kẹta ọwọ́ arẹ́ kẹta ìwọ́n fẹ́ ọmọ rẹ̀ èyí ti pọ́ lọ́jọ́ náà ń fún lẹ̀. òun náà ụgbọ ti jẹ́ ẹni tó kọ̀kọ̀ sí ìlówó ni. òní láyé àwọn náà kí lànà tó máa ń fi ọ̀nà. Àwọn ọkọ àdéhùn wa tẹ̀ sí jẹ oúnjẹ náà sọ́ni tó wá jẹ wà á kalẹ̀ á yí bàbá àdìgbà àti náà wá jẹ bẹ́ẹ̀ wá tún náà jẹ bẹ́ẹ̀. kódà wà á sàn wà ọ̀sẹ̀ àtàwọn àdìgbà náà á jẹ bẹ́ẹ̀ kódà àdéhùn ètò fún wa ní ìrìnká wà jẹ ní ọ̀sùwájú nàbí ìsọ̀rọ̀ wà wà bá wà ní ìlànà ìyàwó abátúmọ̀ ni bàbá tí wọ́n tèrè gọ́ọ̀nà sàmáríà gbogbo ń táwọn ti ẹ̀yẹ o ètò mẹ́nu abọ́ ìdìwà náà lọ́wọ́ àdúgbò èèmà kóhun fẹ́ táwọn ti tẹ ẹ̀rọ báwọn tẹ ẹ̀ka lè fi tó pọ̀ sí náà kọ́lá pàwùsáàdù àti yàtọ̀ aláìsẹ̀ ní ìdìrọ̀ ó ní wàá mọ̀ náà ní gbogbo yòókù lẹ́ẹ̀kan náà wàá tún فجعل الله فيها بركة وخيرا كثيرا فلو عسى البركة تبقى تكون تكون جماعة ọlọ́wọ́ bá wa ká sọ yìí òun náà lọ́ba tí máa ṣe á sì sí ìjẹun fẹ́ni tó bá wù. Ìta lọ. Ìta wọ ọ̀rẹ́ òṣùṣù máa ń yẹ ẹjọ́ òṣèré ìlú ti gbọ́. Ọlọ́wọ́ bá yìí ló máa ṣe á sì sí fẹ́ni tó bá wù. هنالك دعا زكريا ربه هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء الله أكبر Adájọ́ Zakaria nígbà tó wọlé sọ Mariam tó bá àwọn oríṣiríṣi oúnjẹ lọ́dọ̀ rẹ̀ tó sì béèrè béèrè lọ́wọ́ tí máa ń dáàbò kọ ìdí wípé ọlọ́run náà ti lẹ́sẹ̀ kan náà òdáyé tara àgbàkà ìyá ibẹ̀ náà ní lójú ẹsẹ̀ alẹ́lẹ́ka ní ojú òkèèrè ẹ̀ àwọn amókòkò nínú pé nǹkan yóò fẹ́ síbà náà dà á rọ́bà alẹ́lẹ́ka ní abá bẹ̀rẹ̀ wọn bá bẹ̀rẹ̀ wọn bẹ̀ náà. ọ̀nà ọ̀sì ọ̀gbìn ní ilé ìdájọ́ ẹ̀yìn àwọn ẹ̀mẹ́bí ọlọ́run ìjà lọ nípa àdúrà ìjà lọ nípa àdúrà inú àkókò àwọn ìròyìn nínú àwọn táàmù àti ìṣẹ̀ ọlọ́run kẹ́lìmọ̀ rọ́pù àwọn ẹgbẹ́ ọlọ́run wà lóòótọ́ pọ̀ ọlọ́run náà ti ìṣẹ́ yà kẹ́lìmọ̀ náà púpọ̀ ní àwọn àlè torí pé ní kẹ́lìmọ̀ náà jẹ́ ìṣirọ́ nínú ẹ̀dà áàtì nínú àwọn ìṣù ara wọn ọtí wọ ara gbogbo tí mo ní ìrẹ́lú tó yẹ ìtumọ̀

قال رب هب لي من لدنك ذرية طيبة إذا لدي لك إلى يوم مسرور هب لي من لدنك ذرية طيبة تكف بي fúnmi náà láwọn àwọn ọmọdé ọmọ rẹ̀ àwọn ọmọdé ọmọ dáadáa wọ́n sọ wọ́n fòmù náà. Ìnàkàjọ́ bí ọ̀dọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọba wa ohun rẹ̀ ti máa lọ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀yẹ̀ ìjọba tí ń ta àwọn títa zuwara ọba àdéjọra ọba tí ìṣe ìwọ̀n lóhùn òdìjẹ náà àkọọ́lá ní فيدخلون جهنم داخلين إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين الله أنت أرابا فأتوا إدعوني إدعوني أتمنى Ẹwà tèmi. Ìdòrò ní ọ̀sẹ̀ ìbẹ̀rẹ̀ kó. Ẹ bá ti ṣe pẹ̀lú ìrẹ́lá ọba máa tọ́ pẹ̀lú àjà ẹlẹ́yìn. Àwọn kọ̀díṣẹ̀ lọ́pọ̀ wà pẹ̀lú wípé àdúrà ó lẹ́tọ̀ọ́. Bẹ́ẹ̀ aládùúgbò àti ẹ̀yìn náà tó wà nínú la. Káfẹ́ kọ́kọ́ àwọn àdáàbùkù à. Àwọn ẹ̀kọ́ bá ti tẹ̀lọ

èyí tí à ń tẹ̀ ìjọba ìlú ẹ̀rọ sọ́nà òdì ìjọba ìjọba. Jẹ̀má àwọn ìlànà yìí abẹ́rẹ́ ọ wípé ìrọ̀rọ̀ dákọ̀ fún mi lọ́mọ ẹ̀sùn náà. Ọ̀rọ̀ rọ̀ sí ọmọ ìgbà. Èyí tí ó jẹ́ tọ́ ìgbà. Èyí tí ó mọ̀ ẹni tí àwọn ọmọdé wọn tí ó mọ̀ kúrò níbi tí ń jẹ́ bàjẹ́. Ẹni káàlú owó bá yẹ táwọn báyé ti èyí àjọ ìdáwà náà ní bùkátà sí lélẹ̀ yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà ti yàwó àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn dolóso ọ̀bọ̀dé àrò tó lè ẹ̀kọ́ lọ́wà ọ̀ wọ́n dáwò kọjá bẹ́ẹ̀ wọ́n ní lẹ́nu ọ̀fẹ́ sáà ní ilé ìṣèjì ara bá ní ilé ìṣèjì ara wọn ti ìgbàdá àwọn ọmọbìnrin náà tó ń ti parí ọ̀pọ̀lọpọ̀ kẹta bẹ́ẹ̀ ní gbogbo wọn tán àánà èsì tí wọ́n sọ àánà ti ọmọ àwò ẹ̀dùn wọn bá yẹ ẹ́ àánà tó ti máa tóra

إنك سميع الدعاء ونادته الملائكة وقائم يصلي للميراث ونادته الملائكة وهو قائم يصلي بالمحراب لكن أسألتنا إذا لم تصلي الملائكة في ملائكة تقتل وهو قوم هو أمينه يصلي بالمهراج تؤتيه الله بإليك وسنوكنا ملائكة أنا وانصر بك يا أنا وانصر بك يا أنا منك ما صفاني وقدر رزقك بما أمناتي يا يا يوم أنت مصدقا بكلمة من الله أمناتي yóò ní gbàgbọ́ títẹ́ ní ọjọ́ sí ọwọ́. Ìtumọ̀ rẹ̀ ní wípé àtẹ́jìwá ẹ̀yíká òun náà balẹ̀ òbọ̀lú kálímọ̀tì nínú ọ̀la. Tó pé kò ní kọ̀ sí kálímọ̀tì nínú Àwọn ọ̀dọ́ sí ìgbà wọn yóò. Bàbá yìí lọ, àbá èèyàn kẹ̀kẹ́ wọ́n ní àfáàwà mọ̀tádà àfáàwà ìkírímà àfáàwà mùjáyì ọkọ̀ alábọ̀dọ̀ àfáàwà ìkọ̀ àbáàdì wọ́n jẹ́ pé wà bẹ́ẹ̀ yìí pé kẹ́límà tí wọ́n sọ bí the eye the eye sáré ọ̀fẹ́ ìlú. Tùmùkọ́ ti kọ́ ìkẹ́límà ti di nà wọ̀ eye the eye sáré ọ̀fẹ́ ìlú. bàbá wa rọ̀bí a ánà àwọn tí ìtumọ̀ rẹ̀ ń pé wà àwọn ló máa ń sọ dápọ̀ bẹ̀rẹ̀ ìsájú mẹ́rìnà tó wà lẹ́gbẹ̀ẹ́ àkọ́kọ́ wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ àwọn àpá ọ̀rọ̀ àkọ́kọ́ lọ wípé mo sọ ti kọ ìkẹ́lẹ́ tí mi náà yóò sí

àbí àwọn ìlú àyàyà yóò gba mọ́lá ìta ìlú àyíká tó ń bàbá mu wa yóò gbà gbọ́. eléyìí ó sì fi wa nínú tàbí àdókòkò sọ sáájú tẹ́lẹ̀ wípé àti ìyá ẹ̀yíṣá kí ni wọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò wọn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò wọn tuntun májá tí àmẹ́bìlẹ̀dá ìyàtọ̀ àrẹ́gbọ́n àmẹ́bìlẹ̀dá ìyá lọ́kọ́ ẹ̀gbọ́n ìyá mọ́lúwà àmẹ́bìlẹ̀dá ìyá ló ti di ìkàlá

àlàhàfíì tẹ̀yíra wọ́n ni máa àlàhàfíì ọ̀jọ̀gbọ́n ní òjò àbá ọ̀gbọ̀tálà àwọn ní sẹ́yìn ìdáhùn pẹ̀lú ẹlẹ́yìn wà ní ìbáàdà wọ́n jẹ́ aṣáájú ìfìmà àti tọ́sí àwọn àìsàn àbáà àbá wa sáwọ́rí àti sọ̀hán náà àbá onímọ̀ tẹ̀sí ni wọ́n ní àṣẹ ìlú àlàhàfíì mọ̀ tẹ́kì wọ́n ti ọ̀jọ̀gbọ́n ìṣe ìbẹ̀rọ̀ náà àbá wa sáyé lórí sẹ́jẹ̀ àwọn ní àlùfàfíhù àlẹ́ ààrẹ wọ́n jẹ́ oní tó gbọ́ tí ó yẹ ó sì jẹ́ olùmọ̀. wọ́n tún sọ ọ̀sẹ̀ míì ìyẹn láti dúró lórí àwọn sípà yẹn pọ̀ wọ́n ní àṣẹ́jìlù sí húnlùmí ìwà tí ń bì í aṣáájú náà jẹ́ ìwà dáadáa bẹ́ẹ̀ àbẹ̀sí. nínú kọ́tọ́ wa fi orí ara tọ́wọ́ fẹ́ kọ́ àdéhùn àgbàkà yíyá rẹ̀ kò tí ì

ìyínú bára àwọn olùkọ́. Bákan náà. Bọ̀dọ̀ bí yóò fi ọjọ́ ní sí. Àtúndì ọlọ́run tó sì jẹ́ nínú àwọn ẹgbẹ́ orí náà ló wà tó lásìkò ìtàgé náà nílé. Àkọ́kọ́ parí àwọn ará yìí. Bákan wá sàlàyé àwọn àdáàbòkú à fún wa tó yàtọ̀ bá parí àwọn àlàyé ará yìí. Tó àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ tó yẹ sí pápá jùlọ Àdẹ́gbàdà pàdánù alẹ́, ìta tó pẹ́lẹ̀ ìgbọ́nà tó lò ní sábà jíjá adá mẹ́rin àwọn àbáwátá àbáwátá jọ. Àti wọn àti ìjọba láàáṣẹ́ ìsàlọ́. Àti wọn àti ìjọba láàáṣẹ́ ìsàlọ́. Wàásọ̀ ìlara bí kọ́ tó lè gbà wọ́n. Wàásọ̀ ìlara bí kọ́ tó lè gbà فأعطوا إلى ربكم ترجعون فأعطوا إلى ربكم تقلبون أطيعوا أجيدوا فلا تظلمون أطيعوا أجيدوا فلا تبخلون وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم تقلبون أتلكم وأنا máa torí pé ọ̀dọ̀ lọ́run lẹ́ó padà sí torí pé ọ̀dọ̀ lọ́run lẹ́ó padà sí àjọlé tolúwa ẹ̀bá sọ̀rọ̀ júmọ́ àjọlé tolúwa ẹ̀bá ṣàkó síta torí pé ọ̀dọ̀ lọ́run lẹ́ó padà sí torí pé ọ̀dọ̀ lọ́run lẹ́ó padà sí.